Yá òkè yá yá Ìṣẹ̀lẹ̀ ìrírí ayé tó ń ṣe ni ní kàyéfì. Mákindé ọmọ Fásulẹ̀ òkú iṣẹ́ ọpọlọ. ewé ayé òye ni mọ́ o. ilé ayé àyèyé ìyí ayé tí tamọ ti yé ẹ mọ̀ pín ẹ mọ̀ ṣí ẹ̀ wọ́n sọ nípa olùṣọ́ alàgbà lára àwọn èèyàn ọlọ́run kan lálẹ́ òní ìṣẹ̀lẹ̀ yóò yàtọ̀ ṣùgbọ́n èyí tó fi yàtọ̀ náà ó tó pọ̀ torí bàbá tá a gbé wá sórí ètò lálẹ́ òní ẹ̀fọ́ mẹ́rin ọkàn bá ń dà láàmú pé òótọ́ mu àti dèèyàn lọ́hùn ẹ jẹ́ kémi náà jẹ́wọ́ ohun tí mo ṣe kí làwọn ọ̀wà tí mo ti hù tó kù díẹ̀ káàtó. bàbá pásítọ̀ tó ń bẹ lórí ètò lálẹ́ òní gbogbo ẹ̀yin pásítọ̀ pásítọ̀ ayé gbogbo ẹ̀yin wòlíì wòlíì tẹ wà káàkiri ẹgbẹ́ tòyí lálẹ́ òní kẹ́ bá lè mọ̀ wípé kò sẹ́ni tọ́lọ́wọ́n bá òkè ò lè yí padà mo fẹ́ sọ nípa pásítọ̀ kan tá a bá ń sọ nípa pé alọ́nilọ́wọ́gbà pásítọ̀ yìí la lè pè bẹ́ẹ̀ tí a bá sọ nípa wípé agbà lọ́wọ́ mẹ́rin baálẹ̀ jòun tó ló pásítọ̀ yìí náà látún pè bẹ́ẹ̀ tí a bá ń sọ nípa wípé alọ́kọ́ lòun kígbe pásítọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ wọn lálẹ́ òní náà láàtú pé bẹ́ẹ̀ ṣùgbọ́n inú mi dùn wípé alàgbà yìí àwọn fúnra wọn ń bẹ nínú kúlù yìí lálẹ́ òní wọ́n ti dèèyàn lọ́hùn pátápátá ṣùgbọ́n kó tó di pé wọ́n di ẹni ayé ń fẹ́ kó tó di pé bàbá yìí di pásítọ̀ wọ́n mọ̀ ti balẹ̀ jẹ́ díẹ̀ ṣùgbọ́n ilẹ̀ táwọn bàjẹ́ bàbá táwa wí pààyàn rí wọn ò gbébọn wọn ò sì ṣèyàn níjàmbá dubi wípé ọpọlọ lásán ni ọpọlọ wọn kọrọ wọn plus one pọ ẹwọn tí bàbá yìí máa ń ṣe rèé ẹjẹ ń já yín sí torí wọn ò fẹ́ fàkókò ṣòfò pásítọ̀ tí mò ń sọ ń pa wọn àwọn náà ń pè ní ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ lọ́jọ́ tòní bàbá ni wọ́n jẹ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n kéré púpọ̀ lọ́jọ́ orí ṣùgbọ́n bíbélì sọ pé do not touch my anointing ẹ má ṣe fọwọ́ kan àwọn ẹni àmì òróró mi gbogbo ẹni ọtọ́lọ́run bá ti gbé sípò ẹja máa pọ́n wọn lé bàbá pásítọ̀ yìí wọ́n ṣiṣẹ́ sójà rí dáadáa nínú iṣẹ́ sójà dédé látàrí pé ká lọ́ni lọ́wọ́ gbà ká ló one plus one èpè ó yá ẹ má wọrí ń táwọn mọ̀ ń parí dáadáa ní fake alert bí bàbá yìí bá dọ́dọ̀ yín wọ́n lò ọdún mẹ́fà ó lé ọdún mẹ́fà ó lé nínú iṣẹ́ ológun tá a mọ̀ sí nàìjíríà sójà bàbá tá a wí tó lọ́dún mẹ́fà tó lé nínú iṣẹ́ ológun yìí bàbá ti dọ́ láti inú iṣẹ́ ológun náà ti bẹ̀rẹ̀ gbogbo mi a ti dé tábà ní ọya mo fẹ́ ṣe five hundred thousand sí yín mo fẹ́ ṣe ten million ẹ̀ tẹ̀rí sí i torí ẹ̀ rí owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n gba bàbá yìí bá lọ tán lẹ́yìn wákàtí kan wákàtí méjì lẹ́ẹ̀ máa wò pé ó tún wọlé lẹ́ẹ̀kan àmọ́ tó rí i mọ́ ẹ wá wo ibi tọ́lọ̀ ń gbé ti tóbi jù kò sí gbogbo wà tó lè kí bàbá yìí hù máa ń padà mú wọn ni. bàbá tá a wí pásítọ̀ Joshua onígbèdé àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni ọkọ àjẹ́ ọkọ oṣó. ọkọ oṣó bàbá bàbá yìí làwọn ṣe ẹ̀wọ̀n ní pírísì mọ́kànlélógún lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú ọjọ́ orí wọn lẹ́yìn tó ṣe ológun pépà gbé wọn bí n bá sọ àwọn gọ́gù fún yín ẹ lọ gọ́gù ẹ̀ ẹ lọ pásítọ̀ bí mo ti ń sọ lọ́wọ́ yìí abẹ́kọ́ ẹ lọ gọ́gù pásítọ̀ ẹ lọ gọ́gù Joshua a military man military board. ó ní mi. Dogo ẹni kan prompted eh, Nigeria may dismiss soldier. Nigeria may dismiss soldier in Ondo state. Onígbìdé Ayọ̀bámi Ayọ̀bámi yóò gbé wa ẹ máa gbọ́gbù ẹ̀ kẹ́sì mọ́ gbogbo nǹkan yìí ṣùgbọ́n ọpẹ́ ní fọlọ́run ba Ọlọ́run ti wá bá bàbá yìí pàdé níbi ọdún bíi mẹ́rin sẹ́yìn ẹ̀ka alẹ́ ẹ kí gbogbo àwọn Nàìjíríà ẹ kalẹ́ o gbogbo nàìjíríà. ẹ súnmọ́ kí ni yẹn dáadáa. ẹ kalẹ́ gbogbo nàìjíríà. mo kí gbogbo ará ilé. gbogbo àgbáyé. gbogbo àgbáyé. bí wọn bẹ ti wò wá. orúkọ tèmi náà pè ní onígbìdé joshua onígbìdé ọkọ oṣù ọkọ àjẹ́ bọ nígbà tá a jẹ ajugudalè tá a jẹ ẹlẹ́wọ̀n ọmọ mi sí onígbìdé ayọ̀ bá mi tẹ pé kò sí gbogbo bẹ́ẹ̀. Ìbàdàn ni, Èkó ni, Abẹ́òkúta ni, Ìlọrin ni, Benin ni. Kò sí ibi tí mi ti ṣe wọ̀n yẹn náà. Mo nípa oore ọ̀fẹ́ Ọlọ́run léèní, Olúwa rà mí padà. Bó lẹ ṣe máa ń ṣe? Gbogbo ibi tí mo bá ti dé tí mo bá ní mo fẹ́ ra nǹkan, hmm. ìpè sójà ni mí. Tọ́rí uniform ológun lọ́rùn. Tọ́rí uniform lọ́wọ́ mi. Èmi mo lè wọ uniform, èmi mo lè má wọ. Ẹ wọ kámọ̀ ẹ̀ tí máa dé bẹ̀ tí bá ti ṣe tó bá padà di ẹ̀rin ẹlẹ́yìn wọ́n máa rí mi mú. wọ́n tún padà rí yín mú. wọ́n dẹ̀ gbogbo wa wọ́n máa wọ́n máa kọ́ àwọn complainant mi ní complainant rárá forty fifty sixty. tí gbogbo bí ó ṣe báyìí fáwọn náà ah. ó ṣe báyìí náà. tí n bá ti ń pẹ́ bẹ́ẹ̀ hmm. bí ọ̀sẹ̀ kan bí ọ̀sẹ̀ méjì á pọ̀. ìdí ó máa kú bẹ́ẹ̀. tí mo ṣe ń wí gan bá àwọn kan tí mo mọ̀ wọ́n ti mọ̀ pé ọ̀gbẹ́ni yìí rèé òun rèé torí nígbà tí olúwa rà mí padà náà kò sí ẹni tó rò bákan méjì pé ó ní á òtítọ́ ni olúwa ló bá yé mi pàdé kò sí tí mi ti lu jìbìtì yẹn hmm. kò sí délé ibo délé haúsá kò sí tí mi ti lu jìbìtì tí mi ti ṣe wọ̀nyẹn náà. lẹ́yìn tó túbọ̀ sí pé bẹ́ẹ̀ bá ní mo fẹ́ gba ten million ojú ẹsẹ̀ ni a máa fi lọ́ra gold ní ilẹ̀ haúsá. ẹ máa ń fi lọ́ra gold bẹ́ẹ̀ bá ti gbowó yẹn wọn ò dẹ̀ rí owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ò rí inú àlá tí wọ́n yá ẹ máa kó fún wọn ṣùgbọ́n gbà tó bá máa tó bí bí ìgbà wo ni ó disappear. Mm, kó tó tó ṣẹ́jú bí àwọn àna wà tá ti wákàtí kan kò ní rí mọ́ so nọ́mbà tá a bá fi kalẹ̀. nọ́mbà fi tírẹ̀sì. mi máa ti change ojú ẹsẹ̀ nọ́mbà pọ̀ tí a ti lò tí màá ti So wọn kì í rí mi mí tó bá padà yá bí oṣù méjì làwọn ọlọ́pàá padà tún rí mi mú torí mo lè yọ láì yẹn kí n fi yẹn pamọ́ kí n rà míì kó yá kí n padà fi láì sí wọ́n ṣà máa rí mi mú. wọ́n padà rí yẹn mú. wọ́n ṣà tún máa rí mi mú. gẹ́gẹ́ bí ohun tá ń bá bí wọ́n ti ń rí yín yẹn ẹlẹ́ẹ̀ṣe ẹ̀wọ̀n tó. twenty one state. twenty one state ẹ kà díẹ̀ fún wa ń bẹ̀ tó làkọsílẹ̀ ìbàdàn wà ń bẹ mm. lẹlẹẹlé nígbà tó máa mú mi nìbàdàn mm. ó mú mi lólùyọ̀lé mo gbé olúyọ̀lé ààrẹ. ẹ gbá olúyọ̀lé ààrẹ. mo gbé ní olúyọ̀lé eh, ààrẹ wọ́n mú mi ní àti àti eh, scorpion monitoring. monitoring. ló ti mú mi. ló ti mú yín bàdàn. Eh, wọ́n dẹ̀ parade mi sórí social media. social media. haya. bí fún àkọ́tọ́ mi ń bàdàn yẹn mo gbà ń lé Sunday Igboho ní. <laughs> 2014, 15, and fourteen fifteen bàbá mọ̀ mí. bàbá mọ̀ yín ṣùgbọ́n bàbá Ìgbòho mọ̀ pé ìṣiṣẹ́ yẹn o ẹ fara pamọ́. torí senior mi kan tó jẹ́ sójà wọ́n pè ní sergeant Bọ̀dé. ẹ má dàkọ ẹ ẹ má dàkọ ẹ. ó mọ ìyẹn nípasẹ̀ wọn fi mọ bàbá. bàbá Ìgbòho. bọ̀ ìgbà tó padà yá gbogbo bí orúkọ bàbá ló fi gba owó lọ káàkiri. ẹ forúkọ Ìgbòho owó káàkiri. ó tó di bí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin. wọ́n mú yín. bí wọ́n ti lọ gbọ́ àwọn ẹ̀gbọ́n mi wọ́n gbé ní sókà. wọ́n gbé ẹ̀gbọ́n yín ní sókà wọ́n fọlọ́pàá gbé wọn. Ìgbòho ló lọ gbé wọn lé gangan. ló lọ gbé wọn lé gbé ọmọ kan wà o. orúkọ mi ló fi ń bí. wọ́n mọ̀ sí ẹnìkan àwọn kan náà ló sọ fún wọn torí mo ti mú ẹni tí mo fi mọ Ìgbòho yẹn ipasẹ̀ ẹnìyẹn mo ti mú lọ sílé ẹ̀gbọ́n mi. so ìgbà yẹn ló wá fi lọ mú ló tí màmá mi ṣe dé ọ̀dọ̀ Ìgbòho nìyẹn ọ̀sẹ̀ kan ni mọ̀mọ́ mi lò níwájú ilé Ìgbòho èmi ti ti dé Zaria mo ti délé Haúsá. ńgbà tí gbá àwọn èèyàn fẹ́ gbá. bàbá kẹ́kọ̀ọ́ mi pé bó ló wà sójà àmúdà bàbá mo ti wà nílé Haúsá báyìí o. ìyẹn Ìgbòho ló pè yín. <laughs> Ah! ọlọ́run mọ̀ kú iṣẹ́ ìyanu ọlọ́run kú iṣẹ́ ìyanu ẹ̀yìn nígbà tá a jọ ń sọ̀rọ̀ ẹjọ́ yìí wá pé ẹnìkan tó ń pè lọ́sìn ní àrè ọ̀gá àwọn mọ́tò ń bàdàn. ọ̀gá àwọn mọ́tò ń bàdàn ìyàwó ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tó fẹ́ sílé ló fẹ́ sílé ló jẹ́ àti tèmi ló jẹ́ ìgbọ̀n ló yẹ ẹ̀ so àkọ́bí ẹ̀dẹ̀rẹ̀ tó bí tó jẹ́ rídùn à hmm. ó mọ̀ mí dáadáa. ẹ má jà sọ ìwà ọ̀rọ̀ ẹ̀yin náà nìṣe ẹ ti lójú bèètì gan kó tó di pọ́nà ń bá yín pàdé báwo lolúwa ṣe bá yín pàdé. ẹ ẹ wọn ni mo ti jáde ní.